嗯。 sáré púpọ̀ jù You pa. mi ò tètè mú oúnjẹ tó ti rán mi gan àtàbájọ nǹkan mm. àgbébá mọbi tí mo lọ ó máa jìnnà gan mi rí pẹpẹ soup tó rán mi fún ọṣà ìdọ̀bù láti ra mọ́ẹ́mọ́ẹ́ àti bread pé kò má nìjẹ ẹ̀wọ̀n bí àwọn àmú juice. yọ èmi gan mo ti ẹtí mo ti mo ti lose appetite mi gan mi ò mọ nǹkan tó ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oúnjẹ ń lọ lẹ́nu ọ̀rọ̀ but the juice is fine My ma Okay. ok ẹ mú jẹ́ ẹ lọ bẹ́ẹ̀ dé jẹun ò tún fẹ́ mú mú tán. sorry. àtúndò hmm. jẹun àtẹ̀lẹ́ ló fi díẹ̀ lára. fẹ́ wọlé mo fẹ́ sáré mú kí n lè. yàrá yìí ló lọ. I know. ni o máa lọ bẹ̀. o oh, ní I cannot even allow you there. tó bá rí oorun tó ń jáde ń bẹ̀. dá pé sọ́kàwé tó fọ́n yẹn bóyá directly ó ń wúzù wọnú bẹ̀ ni o ò lè stand ẹ. èmi náà mo ti ń mo ti ń gbóhùn yẹn látọ̀sán bọ̀ mo rò pé bóyá èmi ni mo kàn ń feel bẹ́ẹ̀ ṣe. ẹyin imagine èmi nìkan ni mo rò pé mò ń gbọ́ so bóyá ká tún dé sọ́dọ̀ room ṣe kí wọ́n lọ tún bẹ́ẹ̀ ṣe so àkójọ sùn síbẹ̀ yẹn yẹn better. better so èmi náà máa ìfẹ́ lọ mógùn oorun mi pọ̀ mo ní láti lò kí n lè. ẹ jẹ́ kí n sáré bẹ́ẹ̀ mo kò lò. no no má ṣe nǹkan méjì pọ̀ náà ìwọ tí mo ti stress pé kó bá mi ra nǹkan tó tù rí gan má ṣe yẹn ìgbà lọ She needs other one. Okay. Yeah. Okay then. She needs other one. hey guy wetin happen hmm? wave your hand move your hand. this one wey you run enter I say something dey pursue you dey come eh? this one wey your eye dey scan wey dey shine like scan eh? you dey be run get small issue like this and we dey run come here. Hmm. má bínú ẹ wo mi ò wá bí lánàá mi ì dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe ń bí abẹ́ nǹkan kan sí i. kí lẹ gan ní pàtó. ẹ ṣe ìyàwó mi ni kò wálé láti àná sorry láti àárọ̀ yìí ló kù ní látàárọ̀ yìí ó lè kò ti délé kò dẹ̀dẹ̀lé so mo ti pe fóònù ẹ̀ fóònù ẹ̀ ò lọ mo wà worried wáyé pé bí àkọ́kọ́ ti ṣẹlẹ̀ sí àbí nǹkan kan ni mo ṣe ní kí n wá kí n wá report fún yẹn ọlọ́pàá. níbo lẹ́kẹ̀ níbo lẹ́rù kó lè wà. mi ò sọ pé báyìí ló lè wà pàtó. ìdásí àbúrò náà bẹ ìdásí àbúrò náà ń gbàtẹ́ ń gbàtẹ́ ń gbàtẹ́ ń gbàtẹ́ no i go explain They talk saying they look for your wife yes na my wife i dey look for eh, she come out house this morning and till now she never return You can't tell you say na here your wife there hmm? i tell you say here na your wife there i no talk say na here she dey abi if something happen for my house na first place i go call na police station abi. na na. Eh, guy when your wife leave house. na for morning na she come out. this morning. yes. never twenty-four hours now. Eh, he never reach. So you don get quarter? I go go headquarters. Yes. Uh, no say if anything happen for our neighborhood, nobody the local police station wey dey near us, na we go first. Abi I don't understand. Ah, guy wait, comot your hand. Comot your hand. Àǹtí ẹ̀gbọ́n, ṣé nǹkan tó sọ yẹn náà ni pé màá kọ́kọ́ lọ sí headquarters the report ìyàwó mi tí mo bá wá after twenty four hours màá padà wá bí wá report bẹ́ẹ̀ ni sà nǹkan tó sọ yín náà lè máa ṣe. guy ah, go head kawata got the power hmm? go head kawata got the power so tomorrow you can come come report for here hmm? after twenty four hours you can come hmm? so that's all. But uh, all this thing dey strange to me o. Oh. Shebi police na my friend. If anything dey happen to me, the first place na to come police station. Come out here. Come here. Who's your friend? Ah. now eh that's my issue now you don enter wahala na i know say police na your friend abi when you don come here last say oga collect this one bottle money this one bottle of drink of beer say oga collect one bottle of drink hmm? now na i come know say police na your friend mr man leave leave yeah? find your wife go your friend there oga oga hey hey go sit down there. ọ̀kadà mi ọ̀kadà mi ọ̀gá mi ẹ ẹ wo bí ọ̀gá iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín lágbára ọlọ́run ẹ wo ọ̀kadà ẹyọ kẹtí mo fi fún ìyàwó àtọmọ olówó jẹ ó ní mo gbé fún wèrè yìí lọ́dí kó sọ̀kadà nù ṣùgbọ́n tó bá ti kú sẹ́wọ̀n bíi. Eh, ọ̀gá ayé ò ní bàjẹ́ ṣe eré ọ̀kadà tí mo ṣe ń lọ báyìí lọ́kadà ọ̀kadà ń lọ báyìí tí mo ń gbé lọ báyìí làwọn olè kọ̀ dé mi. láti bọ́n ẹ wo bí mi lórí o bá ti padà kù sẹ́wọ̀n mo fọ́ lọ́ọ̀ búra á padà kú náà ni kò ní kú. Eh. dáa ṣókùnkùn bìrì kò yé nìyàn ìlú àgídìgbò máa lè yíyọ ọlọ́gbọ́n ló sí. ìmọ̀ rẹ̀ jẹ́ àkíbò sí o. ṣeun ta ló ṣe kẹrẹkẹrẹ dákú lọ́rọ́ òrùlé a ò rí inú ojú olóko kọ̀ǹdù kọ̀ǹdù. Tell me. Tell me. sà mi ò ní pẹ́ dé sà àǹtí Gbáwàjí ah, ah, ẹ káàárọ̀ ẹ̀yin àtiṣẹ́ bójú ojí mi. Ah, ẹ kí la máa ṣe ẹ káàárọ̀ àǹtí táwa. ó ga. nínú àwọn àga báyìí jèrè ní ìdẹ̀tí pẹ́. ṣàwa ní chẹ́ǹjì kí ilé wa báyìí. ló wá sọ ó. àǹtí ah! ah! Bísí. lábísí ìyàwó níbọ̀ wa ó máa kú. ó kú kẹ́. Ah, ó kú o kódà gan ìtaná ti rí òkú ẹ̀. kíta ọkọ ẹ̀kọ́. ọkọ ẹ̀ wà ń bẹ pẹ̀lú àwọn ọlọ́pàá ní ètò ìṣe ni. àwọn ọlọ́pàá ah. Ah. ti wà ní. ìta ìdẹ̀ náà ti rí òkú ẹ̀. ìta náà ti rí i. wọn ò rí pé wọn gbé jáde láti ilé kankan. rárá o òkú ẹ̀ wà ń ta àwọn èrò gan pé bù síbẹ̀ báyìí tí wọ́n wò ni. Ah, obìnrin dáadáa yẹn obìnrin dáadáa yẹn ló ti rọ́ọ̀kú mà yẹn. àbí kí ni kí ni lọ́kẹ́ ọkọ yìí. mo ti lọ kí ẹ̀rọ kí o eléyìí ò dáhùn dídú bẹ́ẹ̀. àwọn ọkọ ìta kí ni kí o. ṣáà rọra o. ìta gbangba. ó yà mí lẹ́nu ẹ o. Ah, e-, èmi ò mọ anything tó ń ṣẹlẹ̀ ah, ọlọ́run ọba má jẹ́ ká burúkọ gùn sọ́dọ̀ wa ìyàwó mi ló tiẹ̀ ṣe wá ń sọ fún mi kódà mò ń sùn ni I was actually sleeping wọ́n wá sọ fún mi pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ ni mo ní kí n wá bẹ̀ yín wò really nítorí even throughout alẹ́ e, e, èmi ò sùn because I, I, I wasn't feeling too good so gbogbo pain ara ń ro mí gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn mo gbọ́ pọ́n ní ìta gan náà ti rókun wọn hi ní màmá ṣòkò wa ló kò gífà that beautiful woman ta ló lè ṣe tó wá di pé wọ́n wọ́n wọ́n wọ́n pẹ̀yìn ẹlẹ́ni wọ́n ó di ẹni tó ń jù síwájú ta. ẹ pẹ̀lẹ́ uncle I can feel your pain ẹ pẹ̀lẹ́. Oh my God. Go. Hmm. àwọn amanimani nílẹ̀ yorùbá àwọn amànìyànmànìyàn nílẹ̀ yorùbá béèyí ò ṣe òmí ò ṣe ẹ̀lẹ́ ẹ̀kú àtẹ̀mọ́ra ẹni tó kú ọlọ sinmi ni àwa tá a kù la wà nù wàhálà àlẹ́ ayé jìnnà lọ sinmi àwa tá a kù la wà nù wàhálà ta ló fọ̀bẹ mm. tó sọnù jẹ́ṣu ta ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dákú lóró òrùlé ti bàjá mọ́lẹ̀ a ò rí inú àṣebi agbóta olóko. bí mo ṣe feel. Of course, I can understand. Hello? Hello, tún mi ṣe. Báwo ni? Ṣé ọkọ mi ṣì wà bẹ́yẹn ni? Mm, mm. Okay, excuse Ààrẹ, mo fẹ́ ẹjọ ah. excuse me ẹjọ ọmọ má ṣe. sọkún èrò máa pè é máa fẹ́ sí pátá ìpè mi. ẹ ṣe kọ má ṣe rí o in fact èmi gùn rí sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ in fact ẹ um, lọ kí ló tó ó yẹ kó ìpẹ́ kó kó máa pè mí báyìí náà ọkọ ẹ̀ wá ń gbé. ẹ kí ló ń ṣẹlẹ̀ mi ò understand ẹ ó fẹ́ yí mi lórí ni ìwo ni mo fi sílẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì ni mo bá ń bẹ̀ we need to see a ní láti sọ̀rọ̀. àti ah, lè ra báyìí. wọ́n ní pé kí n wá police station láàárọ̀ la tí màá fẹ́ kú màá tẹ̀lé ọmọ àgbẹ̀ ẹ̀ṣọ́ àlẹ́ mo máa ṣe máa fọ́. okay then mama expect call ẹ okay bye. ẹ pẹ̀lẹ́. gbogbo ẹ ti dàrú o wà láti wá o ṣé kí n jẹ́wọ́ fún ẹ ọkọ ẹ ló pa ìyàwó mi o. irú ọ̀rọ̀ wo nìyẹn. yes. kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. good bí mo ṣe wà lábẹ́ bẹ́ẹ̀ dẹ̀ tí mo retí ẹ bóyá kò wọlé àbí kọ́kọ́ jọ wọlé yẹn mo kàn rí pé ọkùnrin kan ṣílẹ̀kùn mo rẹ́sẹ̀ ọkùnrin tí máa wo èyí tó yẹ kí n rí ẹsẹ̀ tiẹ̀ orí ẹsẹ̀ obìnrin bàtà yẹn jọ ti ìyàwó mi ṣùgbọ́n eh, mi ò tiẹ̀ lè ever relate ẹ̀ mọ́ra wọn pé ìyàwó mi lè wá sínú bedroom yìí. nǹkan tẹ ní kí n wá gba ìtètè fún mi kẹjọ kí n máa tètè lọ. òun náà ni kò ń ṣe nǹkan téèyàn sórí nǹkan tó fẹ́ gbà yìí ó ní procedure ó ní nǹkan tó máa kọ́kọ́ ṣe kó tó di pé èèyàn máa lè wọlé. You understand? That's what I'm telling you. Ah, me understand me. You understand. Kí ló ń ṣe ẹ́? Ah, ah, kí ló ń ṣe bí ọmọdé? Tí wàá gbóhùn báyìí, bọ̀ sí gbóhùn ìyàwó mi ni then from their discussion mo rí i pé nǹkan kan ti wà láàrin wọn tẹ́lẹ̀ now that faithful night ọkọ ẹ insist pé òun fẹ́ báyàwó mi lájọṣepọ̀ bóyá kó wà prepared fún ni àbí kó wò ó ṣe lálẹ́ ìjọ yẹn ọkọ ẹ fẹ́ fi agídí báyàwó mi ní ìkànpọ̀ bóyá ìpànìyàn. ẹ wò ó dàbí pé tí wọn máa take me for granted. how do you mean bóyá kí n ti máa wà. àbí àbí kí ló ń ṣe ẹ́ ah, ò gbowó ò gba gift ò gba gbogbo ẹ̀ ò mọ̀ pé ó e, wá di kó mú nǹkan lẹ̀ ò ṣe bálabàla. Ah, ẹni sùn wẹ̀ ká ah, ẹ̀jọ̀ tó yọ yóò yè o ṣe máa padà wá o kò sí tàmí ẹ kí ló mú o ṣe máa ní láti padà wá calm down. <laughs> No. down náà ṣe sùúrù ló bá ṣe. o ní láti stress ara really, really ìlú nǹkan go down. So. Oh kí ni kí ni. ìlú àgídìgbò máa mo ń ṣeré ní sẹ́ẹ̀ mo àwíṣọ alẹ́ tó yẹn dìde dìde dìde má wọrí wa máa bá tiẹ̀ lọ. hello. yé. madam babe. no mo ń ṣeré ni sẹ́ẹ̀ don't do this now mo ń ṣeré ni hello hello hello. lawale yes lawale ọkọ ẹ lawale tó máa ṣe bí pé wà responsible. olórí burúkú ni. kó máa ní tìjú o. àtọwọ. ìyàwó nebo ẹ o tún wá ṣetán ok fine o tún wá pa. ìwọ ni ìyàwó nebo ẹ mẹ́ẹ̀ ìwọ ṣe ìyàwó nínú. olórí burúkú lọkọ òun ṣàlùpá ìyàwó mi ó tán. láwálé màmá gbádùn mi o nǹkan tí màá ṣe fún kò ní bọ́ńbẹ̀ láyé ẹ̀ má wọrí àwòrán tiẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ létà. àgùntàn olóòrùn. tolóko ṣẹ́ jálẹ̀ èè o abẹ́ òráyé ojú olóko kòndú. kí ló pe orúkọ ẹ. orúkọ tèmi ni annie adéyínká. wọ́n sọ pé ìwọ ló kọ́kọ́ rí òkú arábìnrin ọlábísí olúwatúnmíṣe how true is that. rárá o èmi kọ́ o. sọ táwa ni èmi ni mo kọ́kọ́ jáde nínú compound yìí láàárọ̀ yìí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ so èmi ni mo kọ́kọ́ ṣí géètì yìí ṣùgbọ́n tẹ́lómi bá ti wá rí níta kémi tó ṣí géètì ò kí n tó lọ bíṣẹ́ láàárọ̀ ọjọ́ yẹn mi ò wá lè sọ. má parọ́ fún mi o ṣé o fura sí èèyàn kankan bóyá ó ní ìkùnsínú pẹ̀lú alábìnrin yẹn nínú ilé àbí ní àdúgbò yìí. má ìrẹ́pọ̀ ni gbogbo atáǹgbé inú bíúdì yìí fi ń gbé and èèyàn jẹ́jẹ́ ni wọ́n máa tá à ń sọ̀rọ̀ pa èyí ládùúgbò. ẹ ah, eh, mi ì lè sọ pé mo fura sí ẹnì kankan torí pé ah, olóògbé tá à ń sọ̀rọ̀ ń pa èyí ah, kò ń ṣẹ́ni tó ń fàjọgbọ́n. ó dẹ̀ fi pé mo lè trust ẹ. kí ló dé kí ni mo fẹ́ fi rán ṣe. ọ̀rẹ́ kò sí wàhálà. yes mo gbọ́ yín madam. ẹ wo ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn mi ò róhun sùn mo mẹ́ni tó parábìnrin yìí. ẹ mẹ́ni tó pa. bẹ́ẹ̀ni àmọ́ ibẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín o toró re ni mo fẹ́ ṣe yín tí n bá sọ ẹni náà fún yín ẹ má sọ fún wọn pé mi mo sọ fún yín o. no no no i, I need láti expose him to anybody. ọkọ mi ló pa. ọkọ yín. ọlọ́gbọ́n ló lè jó. kí ló kúkú dánmọ ẹyẹ lóró? kí ló mọ mi tán lẹ́yìn ẹja? èèmọ̀ rẹ̀. why did you kill that woman kí ló tó pa woman yẹn. irọ́ ṣe wá fún orí ẹ̀ báyìí. ọ̀sẹ̀ ẹ̀wò ṣé kí n parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi ni I didn't kill nobody. rọ́nra ẹ lọ́wọ́ rọ́nra ẹ lọ́wọ́ ká lè ràn ẹ lọ́wọ́. irọ́ ti fọ́ orí bọ̀bọ́ ẹ o. Mr. Wale Adejobi. Yes, kí ló dé tó fẹ́ help ara rẹ̀. mo ń help ara mi. mo help ara rẹ̀. ìwọ àti ọmọ àníyàn ń fẹ́ra yín abẹ́ fẹ́ra yín. ọ́fíìsà irú irú question wo lẹ̀ ń bí mi báwo ni etí wo ló ń bá mi gbọ́ pé mo ń fẹ́ níbọ̀ mi báwo ni mo ṣe máa fẹ́ níbọ̀ mi for what kí ni mo fẹ́ achieve nínú ẹ̀ i'm married happily married. a day before ọjọ́ tọ́rọ́ kó o máa ní ẹ̀ńtà ẹ̀rí ra yín abẹ́ ẹ̀rí ra ìyẹn possible now ó possible ṣe é ṣe ká ríra a lè ríra a lè ríra bọ̀ ríra ta ríra kò ń ṣe ríra pé bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ or anything mo lè rí as as as a neighbor mo dẹ̀ lè a dẹ̀ lè kíra gẹ́gẹ́ bí ará àdúgbò that's all. mo ja wèrè ni kí ló wà wájú ẹ. ìbọn ni sá. ta ló kọjú sí. ó face me directly. ó face ẹ. ma biele Nkosi. Side Odweni. I'm going to ask you for the last time. Ìwà àti Uma ni ẹ̀ ẹ̀ ń fẹ́ra yín abẹ́ fẹ́ra yín. A day before ọjọ́ tó kú, ẹjọ́ àpapọ̀ àbẹ́jọ́ àpapọ̀ bíi olólùfẹ́. Yóò lè sọ̀rọ̀ yín. Basically, show ilé sílẹ̀ make sense but wàá mímú kò máa rò pé bá kémi kan tiẹ̀ kókó láti pé kí n kọ́ lọ́bí tó bá jìnà alẹ́ máa sùn alẹ́ máa bíbí parọ́ mọ́ pé kí n travel àbí ẹ̀ ṣe lọ. Hmm, nínú ọba àdúgbò kúkú rẹ máa bẹ tán. báwo ló sẹ ọkọ yẹn tó máa ranjú mọ́ mi ẹjọ kan máa gbé gbàjú fún un. Ah, ah, ṣé kì í dènà ìyàwó ẹ lòun kò ṣe ní ranjú. yálà ń gbọ́ àpò tó bá dáa ṣe fẹ́ nìkan gbẹ̀rún eh, ṣọlá mm-hmm. ah, gidi gan mi ò tiẹ̀ máa ń torí ibi tó lọ yẹn kò ní dé. Ah, ah, jẹ́ kó dé nà. ọdún máa ń gbẹ ló máa kú sí. má jẹ́ kó kú síbẹ̀. ọ̀dọ́nà mi sọ̀rọ̀ ṣé kó tó lọ lọ́dún fọ́ọ̀kan náà sọ. olùfọ́kùn mi ti tóbi lọ. ṣé tó bá ń bá ẹ ṣe wò kí n rojú mi lára ẹ. ojú ẹni máa ń lọ. ó yára. ó fẹ́ pa mí ni tí kẹ̀ yìí sí yẹn ẹni ta o fẹ́ pa mí ni. Ah, obìnrin wo jẹ́ ń ṣe nǹkan báyìí omi ẹ̀kọ́ ṣáà ló máa ń ṣe mọ́jú. nígbà tó ń ṣe pé mò ń travel. kò má ta opportunity ta ní kò sí ilé ìjà lò já maximize ẹ. Ah, àwọn ọlọ́tẹ̀wé lélẹ̀ yìí wáyé. o lè tẹ́pọ̀ léyìí o. eléyìí ah, pọ̀. wọ́n sọ wọn lórí. sáré yẹn. kíni kíni kíni ibo ló ń lọ ó wọ́n kankan. ọwọ́ nǹkan láàrin ìwà àdéhùn fẹ́ gbé ìwọ̀n sí nǹkan ló ń lọ nǹkan lọ. Daniel. Ah, Daniel. Àwọn ará lẹ́yìn ni o. lásán ẹ wo ẹ pẹ̀lẹ́ èmi àtìyàwó mi àsìn lé ní bá ṣe wá ń dé ìsìn lọ́wọ́ ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa ẹ dẹ́ kó ọ̀rọ̀ èèyàn. ẹ pẹ̀lẹ́ kó ọ̀tẹ̀ mọ́ra ọlọ́run àkójọ aṣèlérà. but ẹ báwo gangan ló ṣẹlẹ̀ gan náà. èmi gan ò sọ pé nǹkan báyìí pàtó ló ṣẹlẹ̀ àfùgbẹ̀ fọlọ́n torí gbogbo ẹ dàbí àlá ni ah, ẹ wò ẹ jọ ẹ má bínú mo ń ṣe nǹkan kan lọ́wọ́ mi lẹ́nu ẹ jẹ́ kí n sáré ààrẹ màá wà tí ń sìn kò tẹ́rí bolo ládùúgbò yìí náà. wọ́n mà ní wọ́n ti arrest Mr. Wale wọ́n lè dá àwọn ọlọ́pàá wá dá mi. jọ ṣé ibi láti máa ma sọ yẹn gbogbo nǹkan tí mo parọ́ lé nìyẹn mo ní mo tún ṣe apma mi kan. you're on the building you're on the building site. Ah. Ah. máa gbogbo sáìtì yẹn lálẹ́ yìí. mo ti yàwó. <laughs> mi wá kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni gbogbo ilé ìtọ́ kó sí ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ǹjì gbogbo pàrọ̀ ìjà ìyá lọ́bọ̀ ilé ìjà ah, mi màá gbàgbé lápìlẹ̀tì o. calm down time wa mo sọ pé ọkọ mi ò sí ní Àbújá ló lọ ajá yẹn máa dára. má ṣe sùúrù tíyàn bá ń jẹ nǹkan ní yẹn máa ń fàdúrà tì. rárá ah, kéèsì eléyìí mi lè wé tí nǹkan ṣe kó gẹ̀rẹ́ àtúwò mẹ́ẹ̀ kí n máa kí n gbàbọ́ lọ́wọ́ ẹ̀ kí n máa jẹ nǹkan mi lọ́wọ́ rẹ̀ jẹ́ kí n lọ change. Ah, kò tó change sáré láti. Ah, ta ló ń kọrin kan. ṣé mi lè ṣá. ibi ni ṣo ní kí n wá bẹ́ẹ̀ bí ni. èmi wàá bá mi nu lé lè rọrùn ni. ta ló wá fẹ́ máa kọlẹ̀kùn lálẹ́ yìí ṣé kàn ṣe ní sars níbọ̀ àyẹ̀dá di ìrúdàn pé máa ṣe lọ́dọ̀ mi náà nìyẹn o wọ́n á kún lẹ̀kùn tọrọ ewédú wọ́n á kún lẹ̀kùn tọrọ ọyọ̀ wọ́n á tọrọ magi. wọ́n á pẹ́ ń bẹ̀. mo fẹ́ la jẹ́ ń lọ wò tó máa ké dájú ilé wọn ni. ah ìwé lè rọ ẹ sẹ. dágbé wọn ò ní má rì wọn bí àti rè mete jọmpa babes afa. ta ni yẹn. èmi ni baby. lọ́wọ́lé. yes dear. Yeah. ó lọ Abuja mọ́ ni. ẹ wọ́n ti cancel meeting tí mo fẹ́ lọ ṣe nìyí tó dẹ̀ mo yí padà wálé jàre. fi ẹ̀ wá bá mi sílẹ̀kùn kí n ti wọlé náà. kí lọ mú kí wà nínú ilé. kí ló dé ṣe bórí ṣẹ́ẹ̀fù mẹ́rin la máa fi sí. torí pé mi nìkan mo wà nílé mo tilẹ̀kùn mo wá mu lọ sínú yàrá jẹ́ lọ mú kí wà. ó yá ó yá ó yá ó yá pọ̀pọ̀. ọkọ ẹ bá wo ọkọ ẹ bá wo ṣe bó lọ àbúrò ṣe báyìí mo gbé mo gbé ah kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ ṣe máa bọ bí àbí bẹ́ẹ̀ tẹlẹ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ yóò nígbà mí ìfún nígbà wọn mánéèjì mánéèjì tó ń tẹ bí ìnáwó ẹ mo lè bí ìnáwó ẹ ọmú bẹ́ẹ̀ bí ẹ mo lè bí ẹ bá mi wọ bá mi wọ ṣàánú mi ṣàánú pẹ̀lẹ́ ah, kẹtù wọ wọ wọ kí wọ wọ àti wọ àti wọ wọ pàtẹ pàtẹ wọ pàtẹ wọ yẹ ah aṣọ ta ah mo gbé wọn mo gbé wọn mo gbé wọn. Ọya. Òun máa pa mí, òun máa pa mí sẹ́yìn. Ó wá ti wá dá tilẹ̀kùn mọ́rẹ́ sílé. pẹ̀lú báwo ni. Ah. wọ́n ní mítìnì tá fẹ́ ṣe wọ́n káńsìlì ẹ̀rọ ìṣe wò pé kí ni mo fẹ́ máa jókòó ṣe ń bẹ̀ àríkè a máa bọ̀ máa bọ̀ dáadáa. àti bá wò tẹ ọkàn kò sùn sí mi tí máa ń wọ̀nẹ̀ pẹ̀lú ní alẹ́. mo mọ̀ pé mo mo mo láìkí máa wà ní town tí bá ti wà ní town mo hate pé mi wà ní wálé wá sùn yẹn ó máa rí bákan ìwọ náà ọkùnrin ló ń fà mí mo ṣe ní kí n máa bọ̀ nílé. ṣáà máa wà kẹfọ́. Eh? mo ti bọ̀ mo ti bọ̀ wọn bínú wọn but I am so hungry I swear to God. oúnjẹ. I need something to eat. ah kò sóúnjẹ ńlẹ̀ o torí mi mọ̀ pé máa padà wá lálẹ́ ó dẹ̀ mọ̀ pé mi ò jẹun púpọ̀ mi ò ṣe oúnjẹ kankan kò sí nǹkan kan nílé. ah wọ́n you will find food. níbo. o máa oúnjẹ mi ò fẹ́ mọ bí màá ṣe mi I'm so hungry àti ìbàjẹ́ nǹkan lè ṣe mí kí lọ́la tó mọ̀ o I'm telling you ah. Wumi o mind kò bá jẹ maybe um, pepper soup tá a máa jẹ yẹn just just get it nearby. Eh? I'm so tired. Pepper soup. You know. Ṣé o mọ̀ bí a ti máa ra pepper soup ni? Like forty minutes drive ma ni. You're just gonna drive kò lè sí traffic kò lè sí nǹkan kan mọ́ I'm tired and I'm hungry. Haba. Ẹ eh, ok jẹ́ kí mi àti ẹjọ́ lọ ká lọ jẹ́ lọ́hùn. Sori tó bá lọ bá mi gẹ́ẹ̀tì kí ni tó bá máa padà dé ibi tó máa bá mi lè mi ò ní kúrò níbà. Ó ti rẹ̀ mí gan-an nìjọ́ torí ọlọ́run ẹni. You just, just any little stuff, just for me to hold my stomach, man. Lẹ́jẹ̀. Kò lè sí traffic, kò lè sí anything, so you're gonna be fast. Ọ̀ní ń bolo tún oh, yeah. Thank you, baby. Yeah. Thank you. Ah. Come in, the door is open. Ah, <laughs> madam. sure, <laughs> okay. Uh, equally. About everything. Oh, you're looking radiant. <laughs> really? Yeah. Thank you. You're welcome. Equally. Equally. Yeah, sit down. Yeah. Equally ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ ní kíákíá torí mo fẹ́ lọ dáná oúnjẹ. oh really mm. ẹ fẹ́ dáná oúnjẹ fẹ́ máa jẹ you need láti stress ara yín I sense you you're gonna be hungry by the time you get here so <laughs> ti bá yín rú get oúnjẹ already because mo ti sense pé ó possible kí ni <laughs> mo máa fún yín ah, fried rice mixed with. Um, jollof rice and salad. Ah, ẹ ṣe gan you're so caring. am. i'm caring man. ẹ ṣe mo mọ pé torí owó tẹ fẹ́ fún mi lẹ ṣe pé. of course of course torí ẹ náà ni you know and then the other part mo pe àwọn Yorùbá bọ̀ wọ́n ní tá a bá fi ọwọ́ ọwọ́ òun lọ́wọ́ máa fi mọ́. the other part mi understand. ọ̀dà mi máa ń wò bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ṣọmọdé nìyí ni ìgbàlejò <laughs> wọn wò kékeré wa <laughs> come on. e mọ̀ pé ẹni tó bá máa jẹ oyin náà pàtó àwọn náà kò ní wẹnu àké ìkòkò bá ma jaka ibi ẹ̀ náà kọ́kọ́ gbóná yóò ewu wo kí n má gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi àmọ́ mi ò rò pé mo lè ṣe o kí lẹ rí ilé sílé ọkọ mi máa wà next flat. ẹ̀yin ìfẹsọ̀fọ̀ kan yín pé ẹ wá mú nǹkan mọ́lẹ̀ <laughs> àbí mi máa sọ fún ìyàwó mi ìyàwó mi pé mo kùn yín mọ́lẹ̀ bí ṣé rèé. ẹ ṣàṣọ pé máa fún mi lówó yẹn ẹ máa fún mi lẹ́nu. mo ní ìmọ̀ràn ní ìṣòro kò ń ṣe ìṣòro ara rẹ̀. bájẹ́ yẹn náà ni owó yẹn náà pọ̀ kò sí wàhálà nípa. kò sí wàhálà hmm. ibi máa kàn tí ah, mo fún mi. Ah, mi yóò dá àwọn yẹn lè wọlé. ilẹ̀kùn máa wà lọ́gbọ̀ọ́ fáìní sókè bóyá ká lọ sọ́dọ̀ yín náà. Ah, rárá o lóòótọ́ ni pé ọkọ mi ò sí ilé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn nílé yìí ah. ẹ̀yin ṣáà pé ìyàwó yìí ò sí ilé. no ìyàwó mi kẹ èmi tiẹ̀ mọ̀ bí mo ṣe handle ẹ. ẹ jẹ́ ká ṣe inú ilé yín gbà yẹn. no no no wà oh, ok ẹ ti rẹ ẹ fẹ́ jẹun bóyá ẹ máa lè ní strength tí ò bá sí more strength right now. ẹ jẹ́ kí n gbé dání. ẹ máa gbé dání I'm free now, like a bird. Yeah. Yeah. yeah. Man. Yeah. Whoa. Ma, but náà make her comfortable. Um. Ẹ wo, báwo ni owó tẹ sọ pé fẹ́ fún mi? Um, kò ń ṣe wàhálà, ìyẹn ti rẹ́dì. Àpàṣẹ nǹkan ta ní ṣe ni pé ìwọ náà dẹ́ relax. Àbọ̀ make her comfortable na, o ní láti máa ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ èmi ni mo sọ pé mo máa fún ẹ mo dẹ̀ máa fún ẹ tí mo bá sọ̀rọ̀ tí bá ní nǹkan báyìí ni mo fẹ́ ṣe mo máa ṣe so calm down. Ah, torí èmi ń wò pé bí a kì í fún yín lákàntì nọ́mbà mi kẹ́ bá mi ṣe transfer àbí máa fún mi cash. wọn hmm, kò sí tó bá jẹ́ transfer ló fẹ́ tó bá jẹ́ cash náà ló fẹ́ kò sí wàhálà kakọ ní láti ṣe pàṣípàrọ̀ tá a fẹ́ ṣe dẹ́nu chicken na get the money and then kò lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. mo ti wá ní pàṣípàrọ̀ báyìí ṣe bí tá a sọ̀rọ̀. ẹ wo jẹ́ kí n sọ òótọ́ fún yín láti ìjọ́ tí mo ti fẹ́ ọkọ mi mi ò ṣe irú nǹkan báyìí èmi àtọkọ mi nìkan ni. ìjọ́ tí mo ti fẹ́ yàwó mi mi ò dàrú àbáyé mi hmm. àwọn nígbà tí nǹkan tó ń dé lóhun dé láfẹsẹ̀ sí. nǹkan tó ṣẹlẹ̀ ló ní ká wá wò ó. bó ṣe rí lọ́dún. èmi náà láì bí mo ṣe ń jókòó sílé ọkọ mi náà ní iṣẹ́. same situation la fọ́ sí hmm? ọkọ náà ló jọ ṣàrà méjèèjì. Ah, Ọlọ́run báwo ni mo ṣe máa wá ṣe báyìí mi mọ bí mo ṣe máa ṣe tí màá tún wá rí yín lọ́la táwa máa gbójú bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. ìtìjú nìyẹn ìtìjú nìyẹn ìtìjú ni á jẹ́ pé obìnrin gidi ni ó ní tìjú ní tìjú bọ̀ tó bá fẹ́ pàtìjú rẹ lè ní nǹkan tó máa mú eh. tó bá ti mú ṣojú ẹ máa ṣá pápá eh. máa ṣe ní bàtà bàtà tó bá dọ̀la gan olè gbígbàdú fún mi kò ní jọ ẹ lójú. Eh. máa wọ máa mú wá sí i ẹ máa lọ bá wá ẹ má pẹ́ o kí n tẹ̀ rí èrè tójú mi block kí n má rí wọn akọ́rùpọ̀ ọkọ mi ló ń ṣe level mi. Ah, gàọ́lọ́ ọ̀rọ̀ owó ìlágbára o. ọ̀daràn ah onímọ̀kú mo fẹ́ yàwó ọtí tó jẹ́ pé èmi fúnra mi gan-an mo máa ń kí n máa yọ nǹkan mu ni ó ti mú gbogbo ẹ̀ tán káì kí ni mo fẹ́ fún wúmà yìí wọn tó máa fi fọ́ọ̀lì àkàtà o káì. Ah, ah, wọ́n yẹn pọ̀ four hundred thousand ń ṣọmọdé o. hello dear níbo ló wà báyìí ṣé o ti ń bọ̀ ni oh okay oh no no no no no don't rush take your time take your time but i i need your help jọ̀ọ́ ṣé o lè bá mi ra àwọn drink tí mo máa ń mu yẹn because mo check inú fridge nsìn kò kò kò sí anyone níbẹ̀ mọ́ and i want to drink má bínú i am gonna stress you a bit can you please bá mi get pepper soup Maybe tá a ti get ẹ yẹn then uh, ẹ̀kọ tútù àwọn ẹ̀kọ eléwé yẹn yes please come on i'm sorry i'm sorry i don't mean to stress you but nítorí ọkọ náà ló ṣe ń ṣe gbogbo ẹ̀ náà hmm thank you darling. all right then I'll see you soon i love you. yes èmi ẹkùn ah èmi lè ní jẹ ní abẹ lọ́wọ́ ẹ máa ṣá ọmọ ìlàlẹ by force by fire. Okay, the Yes. now calm down. Yes. Báwo wá ni oh, oh, oh, oh, yẹn ti tán. Ah. Ó ti tán. Eh. Màmá jẹ́ kí n ṣe àgbákò ni. Nínú situation báyìí. Àbí kí n ti ìfojú lásán ṣe ni? Eh. Ẹ fi pẹ̀lẹ́ try yẹn. Ní màá jẹ́ kí n try yẹn, màá díjú ṣe. Ẹ di, you can just close your eyes and. Àbí. Mm. Ṣé wàá lágbàá yẹn? É ní sùúrù ẹ ṣe ṣe cd yín kún. cd èmi èmi àti à ń lo èmi àti màdámù ń lo a máa mú lẹ. ẹ wo bóyá kètètè lọ gẹ̀ẹ́tì táìmù lọ sáré lọ gẹ̀ẹ́tì máa rí lọ́dọ̀ àbòkí tó wà nísàlẹ̀ ni. Ah. mo tiẹ̀ ṣe nǹkan kí wọ́n mi ṣe kí n tètè padà máa lọ́ọ̀tẹ̀ ní dédé dédé àyà aṣojú bíi pé kò ṣẹlẹ̀ ni àyà ṣe bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láti gbowó tán mo yá lọ ṣe business. bad gan. ara madam gan ti wà lọ́nà ẹ̀ tiẹ̀ jẹ́ kí n wọlé kó tó di pẹ́ tẹ́lẹ̀ wow. pẹ̀lú tó bá tó bá kú ẹ ní stress bẹ́ẹ̀ ṣe wà ní kò sí ṣòro madam ẹ mọ nǹkan tí mo fi ah, mo like position thirty mú yọ already it's so good for me ma for easy answers but mo ní ìdí láti sún sókè akẹ́kọ̀ọ́ sún sọ́wọ́ òkè so it's going to cost me a lot. madame neighbor mi neighbor madam mi like okay mi ò ẹ má worry ẹ má worry about anything just ẹ No, nu nǹkan tẹ̀ ń make sense now. Yeah, madam madam. Madame Madame Madame Níbọ̀. Òótọ́ níbẹ̀ ni mo ti sọ fún yín yẹn. Mi ò parọ́, òótọ́ bẹ́ẹ̀ mo ṣàlàyé fún yín yẹn. Mo kọ́ mo padà wọlé mo kàn bá tó ti kú ni. Mi ìfọwọ́kọ̀ mi ò ṣe kankan fún. Kẹ̀dẹ̀ máa wo mi ò ṣèyàn bẹ́ẹ̀ o. Mi ò ṣèyàn bẹ́ẹ̀ bọ́ nǹkan tí mo gbọ́ nígbà tí mo gbọ́ pé ọkọ ẹ̀ ó ìyàwó mi lálẹ́ lèmi náà ṣe wò pé kémi náà ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún kémi náà bá lájọṣepọ̀ kọ́kọ́ ẹ lè mọ bó ṣe ń rí lára kó tó ṣẹlẹ̀ nìyẹn. Hmm. anyway mo rí pé o ti cooperate but level of cooperation yẹn kò tí ì complete wàá sọ òótọ́ láwọn ibì kan wàá tún parọ́ sí i kí ló tó ń parọ́ again. mi ò parọ́. o ń parọ́ o máa sòótọ́ débì kan wàá tún fi rọ́ sí i o ti gbàgbé láti fi ṣe pé ìgbà tó fẹ́ fagídí bọ́mọ yẹn lájọṣepọ̀ ló kú mọ́ ẹ lọ́wọ́ you just cooperate sọ pé ó ṣèèṣì ni and then we know how to put it up on our file but kó máa sòótọ́ lè ní kó máa parọ́ lọ́la it will just help you so help yourself man. Mr. Wale ṣé nǹkan tó ń sọ sí ó make sense lójú ẹ. tó ń bẹ̀rù sóye. òfin ọlẹ́nu yàrá ó bọ́ta ó condom ìgbà tó máa wọlé ó lẹ́ni tí kú sọta ló pa mi ò mọ kò yé mi. ayọ̀lẹ́ ló pa ìrora ni àbẹ́sì tó tán lẹ̀. I'm so a confused person. òun ẹni tó pa know what to do. tọ́lú sọ yẹ ṣókùnkùn bìrì kò yé nìyàn ìlú àgídìgbò máa lè yíyọ ọlọ́gbọ́n ló lè jó. kí ló kúkú dánwò ẹ lóró mi ò ṣèyàn bẹ́ẹ̀ bọ́ ikú tí mo gbọ́ nígbà mo gbọ́ pé ọkọ ìwúdùn ìyàwó mi la ní lèmi náà ṣe wò pé kémi náà ṣe irú nǹkan bẹ́yẹn fún kémi náà bá lájọṣepọ̀ kọ́kọ́ ẹ lè mọ bó ṣe ń rí lára ó tún ṣẹlẹ̀ nìyẹn. feel same way too but at the same time you ó she ṣe she here yẹn um, àbí kí ló ní mo sọ. guys nínú àlàyé tí màá tí ìyàwó ẹ̀kú yẹn sọ ó jẹ́ ká mọ̀ wípé màá yẹn ń dètì ìyàwó òun lòún ṣe retaliate. Ah and let me tell you, wò pé woman yẹn kò nífẹ̀ẹ́ ọkọ in the first place because tí obìnrin bá ní ìfẹ́ ọkùnrin kò ní ṣerú nǹkan tó ṣe yẹn kò sí ni bó jẹ́ olè <laughs> òun ni ọkọ obìnrin jà tó bá nífẹ̀ẹ́ kò ní sọ fún anybody obìnrin yẹn nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ kò sífẹ̀ẹ́ kankan bẹ́ẹ̀ no. George. George. Mm-hmm. Yeah, yeah, George. Oh, yeah afa kí ló ń ṣẹlẹ̀ ṣẹ́rí time tá a yìí time fàájì ni mo wá síbi láti wá catch phone ṣe understand tó bá tó time láti discuss kéèsì i discuss ẹ lọ́fíìsì so ẹ jẹ́ n ẹ jẹ́ n catch phone ṣe understand. George tá a bá ń ṣiṣẹ́ tí àyè eré bá wọbẹ̀ a máa ṣe eré nìyà o tó bá jẹ́ eré náà là ń ṣe tí iṣẹ́ bá wọbẹ̀ a máa ṣiṣẹ́ ni. Okay nǹkan tí à ń jẹ́ kó yé ẹni wípé woman yìí ò nífẹ̀ẹ́ ọkọ in the first place. òótọ́ ni um, but at the same time ẹ má jẹ́ ká gbàgbé o oúnjẹ kó máa yí wa ń pẹ̀rẹ̀ ọkàn ló ń jẹun tó ń fi sọ nǹkan tó ń sọ yẹn. nǹkan tèmi ń rò ni pé ká àrẹ́sì túnmíṣe àti fọlájọmí ká wá investigate wọn separately ká wò bóyá information tó máa fún wọn bóyá ó máa tally àbó máa contradict ara wọn hmm. then from there ka wọ́n kan tó máa ṣẹlẹ̀. i think so ẹ wo ẹ fi mí sílẹ̀ mo fẹ́ bá ọkọ mi sọ̀rọ̀ náà. Yeah. Sure. sókè. ìfẹ́ òtítọ́ ti dánwó gbogbo. mo ní kí ló wà láàrin ìwọ pẹ̀lú mrs ọlájọmí ọláwálé. mi lè parọ́ fún yín kò sí nǹkan kan láàrin èmi àti madam fọlájọmí neighbors lásán ni wà lẹ́yìn pé a tó jẹ́ alábàgbépọ̀ kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì. Hmm. madam. Sherry, afẹ́kẹ́ help ara yín kẹjẹ́ ọ fún mi. Ẹ̀yin méjì jọ ń fẹ́ra yín ni, àbí? Yes. Níbo lẹ ti gbọ́ yẹn? Sherry, Túnmiṣe ti ṣàlàyé everything for her. So there is no hiding place for you. Bóyá àwọn ọmọ ọkọ̀ tó ń sọ, bí ní àti wọn fẹ́ ra o, níbo lásán lèmi àti wọn jọ jẹ́, lẹ́yìn ká ríra wa láàárọ̀ ká kíra wa madam sherry tí èmi náà bá wà nínú position tẹ́wà yìí ó ṣeé ṣe kí èmi náà ṣe nǹkan tẹ́ kò easy mo understand ẹ̀yin ẹ ti nífẹ̀ẹ́ àlè jọkàn yín lọ òun lọ́dọ̀ tiẹ̀ náà ó ti nífẹ̀ẹ́ ẹ̀yin ju ìyàwó tiẹ̀ lọ ẹ wá lẹ̀dí àpò pọ̀ ẹ pé kẹ́ mú ìyàwó tiẹ̀ kúrò lọ́nà ẹ bá ṣe yẹn tán ẹ wá kọjú sọ́kọ tẹ̀yìn. mi ì mọ ọkọ tẹ̀ ń sọ̀rọ̀ mo ti ṣàlàyé bí mo ṣe rìnrìn mi fún yín lọ́jọ́ yẹn. Hmm. bẹ́ẹ̀ ni. ó dáná káàtì wàá gbà pé tòótọ́ ni mo yan ìyàwó ẹ̀ lálẹ́ ṣé wọ́n yẹ kí Mr. Ọláwálé torí ẹ̀ pàyàwó mi. ó dídì èmi náà máa ń sọ̀rọ̀ ọgbà yìí. àlàyé wo ló fẹ́ ṣe gbogbo ẹ̀ ti fi ojú hàn síta ń wọ́n pè wọ́n pẹ̀lú Mrs. Ọláwálé lẹ́jọ́ pa ìyàwó ẹ̀. tó bá yá yín méjèèjì ẹ tún pàdé àpòpọ̀ ẹ lọ pa ọkọ tí wọ́n máa yín náà àbí. kẹlẹ́rù kẹlẹ́ ráyè ṣe gbogbo wàhálà gbogbo yamayama tẹ̀ ṣe àbí. ẹ wo gbẹ̀yìn ọkọ ibi kọ́ ni mo pàyàwó mi hmm. bí mo lè ṣe wá mi ò lè pa anybody kódà mi ò lè pa Mr. Lawale kódà kí kí ni mo fẹ́ fòkú ẹ̀ ṣe. nǹkan tó fẹ́ fòkú ẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ni ó ti mọ ọkọ tí màá yẹn wọ́ọ̀t tẹ bá ti pàtó wọn pẹ̀lú ìyàwó ẹ̀ wá kó oògùn nǹkan ẹ̀ ẹ̀ sá lọ sílùú òyìnbó ẹ lọ máa ṣe lọ́fìn tó kẹtẹ́ ṣe ẹ. màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe rìnrìn yẹn lọ́jọ́ ẹ̀fọn yìí ní alẹ́ ọjọ́ yẹn ọkọ yín pé yín ọ̀rọ̀ yín ṣe ó ní kẹ́ lọ bóun oúnjẹ wa ìgbà tẹ́ gbé mọ́tò tẹ́ bọ́ síta tẹ́ lọ ẹ bẹ̀rẹ̀ sí ni máa fura ẹ wọ́n pé kí ni ìdí tó fi lè rán yín níbi tó jìnnà báyìí tó rò fẹ́ jẹun ẹ bẹ̀rẹ̀ sí ni máa fura ẹ bẹ̀rẹ̀ sí ní rò bí ó ní nǹkan kan tó fẹ́ ṣe nílé lálẹ́ ọjọ́ yẹn ẹ gbé mọ́tò yín ẹ padà sílé ìgbà tẹ́ ń wọlé lọ́nkọ́ iná mọ́tò tán sọkàn yín ẹ̀rí tó sáré jáde táìmì yẹn lòun fẹ́ lọ ra kọ́ńdọ̀m tó fẹ́ lò ẹ wọlé ẹ bẹ̀rẹ̀ sí ni máa tú gbólé bóyá ní nǹkan tó ń pamọ́ ìgbà tẹ́ wọ yàrá ẹ bá arábìnrin yẹn kí ló wá ṣe ń lé mi kí ló ń ṣe ń bí ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá yín èmi náà sọ bẹ́ẹ̀ ara fún mi pé nǹkan kan ń ṣẹlẹ̀ really lábìsí on my matrimonial bed nínú ilé ọkọ mi wow ó ní god gan explain kí ló fẹ́ explain God tó wọnú lé mi wá ó wá bọ́kọ mi ó tún bọ́ sórí matrimonial bed mi. really you are. you are God you are God. Lapsi. Lapsi. Táàmì ẹlẹ́yìn wa mú ẹ pa. Dò mo mọ̀ ipò ṣèṣì ni ẹ mọ̀ mọ̀. Tàbí? Ọlọ́pàá, ẹ má máa kó bá mi. Ibi lè ti mọ̀ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Ẹ má kó bọwọ́ bọwọ́ bọ̀ mí lọ́wọ́ o. Mi ò mọ nǹkan tẹ́ ń sọ fẹ́ corporate ẹ ṣetán àti jẹ́wọ́ àbí. Sergeant Michael. Sir. Ṣé òfin pé a ti ń get closer pẹ̀lú kíyèsí? Bẹ́ẹ̀ni sir, I think, I think, get to the root of the matter, ó dẹ̀ ti ń wà interesting. Because àti get láti understanding sí pé ẹni tó ṣiṣẹ́ yẹn inú ilé yẹn ló wà. yes that's correct. but ẹni tó ṣe gangan láti mọ̀. bẹ́ẹ̀ ni o àti mọ̀ so ìyẹn gangan la máa ṣiṣẹ́ lé lórí nsìn. yeah yeah yeah but tẹ bá bí mi o nǹkan tẹ́lẹ̀ mi suggest ni wípé ká lọ sílé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká lọ carry out the proper research ká lọ search nílé wọn hmm. nǹkan tí mo rò nìyẹn o at least if we can do that i think wọn wà lead wa síbi tá à ń lọ gangan. òótọ́ ni òótọ́ ni but at the same time ṣo mọ̀ pé ẹni tó bá máa ṣiṣẹ́ báyẹn òun náà ti plan dáadáa so mo fi ògbó máa fẹ́ fi any evidence Let táwọn gan máa fẹ́ rí débi gba fẹ́ mm. trace ẹ̀ level yẹn. yeah experience wise that's correct but something is just telling me that we should just go and search those people's houses by the time we search mo kàn mo kàn ní feeling pé something that will lead us to the very bottom of the road ó yẹ ká lè rí inú ilé àwọn people ni that is my own take that is what i believe that is hmm. why i just feel iṣẹ́ yóò tí ì parí àfi tá a bá tó lọ sáàtì ilé àwọn people ni. òtọ́ hmm. um, jẹ́ kí n pe sergeant Bimbo. okay okay Please least ká mọ update nípa autopsy report. yeah hello yes ṣe wa ok ẹ báwo wá ní result autopsy yẹn kò jáde ok ok yes àwa náà wà lọ́nà ọ́fíìsì alright ẹ ṣé gan. left, Have checked everywhere? Yes, sir. You've checked that room too? complaining of body pain and that he was weak. That was why I gave it to him. Do you know that is an offense punishable under the law? If you go oògùn sínú juice fẹ́yàn láṣẹ pé mọ̀ pẹ́. Ẹni wá sùn fọ́n kò mú anything tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ tún ẹ̀ṣẹ̀ wá padà lọ jí láàárọ̀ ọjọ́ yẹn. I'm putting it to you ẹ̀yin náà ní mission kan tẹ́ execute lálẹ́ ọjọ́ yẹn. rárá mi ní mission kankan. kò ní dáká fọwọ́ líle ká fi mú yín nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ fún wa ká lè bá help yín ó likely kó jẹ́ pé ẹ lè má lè pààyàn ó possible but ẹ jẹ́ ká mọ òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ ẹ ká lè bá wọn bá ṣe máa gbéṣẹ́ yẹn gbà ẹ rànra yín lọ́wọ́. nígbà tó dé ní alẹ́ ọjọ́ yẹn ó ní ebi ń pa òun pé òun fẹ́ jẹun kò dẹ̀ sí oúnjẹ kankan lè torí gbogbo oúnjẹ tó kù nílé ni mo ti fún tún mi ṣe lálẹ́ ọjọ́ yẹn ó lóun fẹ́ jẹ pẹpẹ sóò bí mo láti lọ wá wá torí bí ń pa òun gan dẹ̀gbéra mo lọ nígbà tí mo dé kò jẹun àmọ́ mo fọ́ ọ̀sẹ̀ pé kó mu juice torí mo fẹ́ fi oògùn oyin sínú ẹ̀ kó lè sùn kí n lè ráyè jẹ́ kí tí mo ṣe jáde nínú ilé but unfortunately I slept off so bó ṣe ṣẹlẹ̀ kò yé mi mi ì mọ nǹkan tó jẹ́ kí n sùn but I was lucky mo tún jí mo ṣáájú ẹ jí mo lọ sí ilé kí ni lọ́jọ́ kí tún mi ṣe máa lọ when I got there I saw Olabisi dead instead of Tumise I was confused I was shocked I didn't know what to do. sínú ilé túnmí ṣe hmm. torí mi ò fẹ́ kó bá òkú yẹ nínú ilé títí wa that was what happened nìkan ni mo pa á. Inspector George. Yes. Kí lẹ rò nípa this very particular case at hand? um, well nípa kíyèsí yẹn ó fi hàn pé ẹni tó ṣiṣẹ́ yẹn inú same building yẹn náà ló wà and kò lè ṣẹ̀yìn kankan náà mẹ́ta ta arrest yẹn. but if you ask me o oh, i suspect something fishy about that very particular woman. the woman because i mean her behaviour contradicts her speech. Uh that's a woman. Yeah, that's I, I I've been feeling same thing too. Me not suspecting koba yẹn. Eh, but at the same time, ó possible kò jẹ́ pé iṣẹ́ èèyàn bíi méjì sí mẹ́ta ni kó má jẹ́ iṣẹ́ èèyàn kan. Àbí kí fi o? Maybe, maybe not. I cannot say, I cannot. But ẹ eh, feel pé bóyá ọkọ woman yẹn ló place oògùn yẹn síbẹ̀ láti fi cover up àwọn tracks ẹ̀. Ó possible there are certain tendency but one cannot say yet ta ló fọ̀bẹ tó sọnù jẹ́ṣu ta ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dákú lóró òrùlé ti ah, bàjá mọ́lẹ̀. Um, <clears throat> ibo ló dà. Ah, mo sọ fún ẹ náà mo sọ fún ẹ um, ṣe tí wọn ní kí wọn á resume nálẹ̀ uh, hype man tó ní kí wọn ṣe ń club. oh that's true. Uh, the hype man thing. Hey. Eh outside man. wọ́n kò sí bíi jùmọ̀ ẹ̀ do you understand. ìgbà tí iṣẹ́ bọ́ tí mi rẹ̀ tí ìlú iṣẹ́ mi ó pè mí ju kí n máa dásùn kí n máa jí lọ láti gbé yorùbá nǹkan kan dé do you understand. say listen listen listen. ó yé mi àmọ́ ó ga ọ ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ yìí náà ló fa gbogbo nǹkan tó lọ ń ṣe yìí náà iṣẹ́ oníṣẹ́ ni iná it's not your job. wọ́n mo ṣe rò mí lẹ́jọ́ mi ò láìkẹ́ energy mi jẹ́ kí n save ẹ̀ kí n fi dé club do you understand ó simple now ṣe máa rí wọn mi náà máa rí wọn máa fún wọn lówó tó máa lọ club náà àbúṣe àwọn máa ṣe. yíyọ aside ya demon and the building yíyọ aside too man get the money oyè ṣáná wọlé tí nǹkan sáà. yẹ sí fún náà. ẹ tó bá láìkẹ́ lé mi má láìkẹ́ lé mi màá mọ̀ ṣe títí náà bẹ́ẹ̀ bí week máa get used to it now. àdé krista tèmi um, kí n gé tèmi. ó wà lẹ́yìn tv. ok good. kò kò ṣàtẹ̀kẹ́ ara ẹ̀ kò má dẹ̀ mọtí. Ah, ah. ah, máa ló kí n mọtí wọ́n máa ń ta ọtí ni. Yeah. <laughs> Yeah. pátí lẹ̀kùn lẹ́yìn, tètè paná everywhere kó us sùn Okay, love you. Gàbọ̀ ìrìn, ó máa ṣàmùbá. Alta, şilakun, şilakun. Şilakun, şilakun. sọ̀rọ̀ mọ́ ni. For the last time mo ní nígbà tí o wọlé kí ló ṣẹlẹ̀. mo ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín bó ṣe rí ganan ni mo sọ yẹn. you are very stupid. now look at, look at your back. kí ló jọ lójú ẹ. Hmm. ó jọ bloodstain. wèrè bíi tiẹ̀ tó ṣerú agídí báyìí last time ẹ jẹ́ ẹ nìyẹn kò fẹ́ gbójú bọ̀rọ̀ nìyẹn. ah look here we need to start talking. kí ló ṣẹlẹ̀ kí tó blórí ẹ̀. bros bros nǹkan tí mo. sọ nǹkan bí ìtọ́jú mi dùn tó ń bẹ nǹkan tí mo mọ̀ náà ni mo sọ fún yín mi ìparọ́ mi ìparọ́ nǹkan ẹ̀kan tó kù tí mi ò ti sọ ni pé lẹ́yìn ìgbà tí Mr. Ọláwálé mú ìyàwó mi wọlé gbogbo ayé mo ṣe wà lábẹ́ bẹ́ẹ̀dì mo ti bú ìyàwó mi mo bú ìyàwó mi ni mo ti wáyé bíi pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti ìyàwó mi sọláwálé náà ṣẹlẹ̀ láàrin sọláwálé àti ìyàwó mi ṣùgbọ́n mi ò lè jáde torí pé mi lè sọ pé nǹkan báyìí ló wà mí lábẹ́ bẹ́ẹ̀ diwọ́ mi lè sọ pé nǹkan báyìí mo wá ṣe nínú yàrá ọ̀dọ̀ wọn ṣe ṣe yóò ṣe understand mo ṣàwà mẹ́ at the point ẹjọ ẹni kò mú kìnìún sílẹ̀ lọ má mo ti ń sọ̀rọ̀ ni kò mú kìnìún wálé díẹ̀ ni. continue talking ṣẹ́bi lẹ́yìn ìgbà yẹn mr lawal wá jáde wọ́n jáde ṣá wọ́n kò nínú rúùmù yẹn wọ́n ṣàjáde síta. irú wàhálà wo lè lè báyìí ibo lọmọkùnrin wa gbà lọ ṣíṣí ọkọ mi gbọ́dọ̀ ká mi múnú yàrá oníyàrá báyìí kọ́mọkùnrin yìí tó ṣe kíá ní ìmọ̀bí tó gbà lọ. ẹ ṣọ́ ayé wà lẹ́yìn. sí jáde lábẹ́ bẹ́ẹ̀dì bí bí ìyàwó mi ṣe rí mi wọ́n ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì yẹn ló jẹ́ kó collapse because wọ́n hypertensive tẹ́lẹ̀ mi ò fọwọ́ kan mi fọwọ́ kan ní mi ò fọwọ́ kan mi ò fọwọ́ kan mẹ́ mi ò mi ò ṣe kọ́kọ́ fún bó ṣe rí mi kó wá ṣọ́ọ̀tì nílẹ̀ ṣubú nílẹ̀ ó lè kú ikọ̀ mi ìparọ́ fún yín tí mi gbà plus ọkùnrin lẹ́yìn náà sọ pé inú lè gbàrú ẹ̀ ìyàwó yín pẹ̀lú ní ẹ̀kọ́ nínú rúùmù ẹnì kan. ó tẹ́ omi dà ó tẹ́ dà. ṣe jẹ́ nìyẹn mi ò bu kókó gbà ẹ́ mi ò lè mi ò lè harm anybody mi ò lè harm anybody. Do you believe him? I don't believe him. Ah, Oguri. like a full-time liar. Ah, bros. Oguri. Oguri. Oguri. Oguri. Oguri. Oguri. Oguri. Oguri mi lè bọ́rọ̀ ẹ̀sùn ẹ̀ tí mo náà bá ti mi lè bọ́rọ̀ fún autopsy ti show wípé shock ló pa Mrs. Túnmiṣe Ọlábísí. wow. what do you think. wow I, I'm seeing same thing here kò sí nǹkan tí mo tún fẹ́ think mọ́ mm-hmm. since the report ti fi hàn pé shock ló polóògbé then we don't have any case again wow. there is something about that man tó yìí jẹ́ nǹkan kan tó yà mí lẹ́nu i mean nǹkan kan wà tó wà hidden nípa máa yẹn. Yeah, but tá a bá ní any evidence against man yìí You don't have any case against him. Maybe we should just forget about this case and move on. Wow. Shock. We ain't got me It's fine. Well. abẹ́bẹ́dò ní bẹ́ẹ̀dì. lórí bẹ́ẹ̀dò ní bẹ́ẹ̀dì. ní abẹ́bẹ́dò ní bẹ́ẹ̀dì. lórí matrimonial bed neighbor ẹ̀. ní abẹ́bẹ́dò ní bẹ́ẹ̀dì kí ló ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni wọn náà ti jáde. mo ṣe pa ibi ìfi bàjẹ́ kó dáná máa mi aṣojú ìbùkún yẹn kò ní òun ní common sense aṣáwó ni ọ̀dọ́kọ̀ ajá. also what you think. tell me kí ló gbé e débi. ìwọ náà kí ló gbé e débi fẹ́ mọ tó wọ́n fi débi àti. ẹ ẹ ní sùúrù ni o wo bóyá mi mi ò gbọ́mọ̀ tètè